you no fit read am na my admission letter be that ye. i dey go gidis i dey go las gidis. ireko. ireko ireko ireko. you mean say na dis paper go carry you go lagos go school life. see eh na dis one eh na im my admission letter to go university of lagos here. ọsàn rẹ ṣe. wẹ́sẹ̀ bàbá wẹ́sẹ̀ nẹ́gbọ̀kìá wẹ́sẹ̀ ọ̀bùyí o eh, USA USA USA bàbá o. Eh, okay what's the name. Osanwese. Hmm? This na paper. No money. Oh. <sighs> Male, why they yarn like this now? Why they talk like this now? Eh? Male, I fit to say you dey yarn or pack so because like say you no dey flow for the same rain wey I dey take flow you don't forget you don't forget osage osage na be my bank now and my own bank eh e no dey go bankrupt if i don reach my atm machine eh na just to press press press press one time yeah e don pay me be that now. you mean say. osage go arrange me. iye e, ah, uwe se baba. U.S.A. uwese ọbụghị ime o esipane uwese U.S.A. U.S.A. uwese baba eh! sian you relax do like this you never dance o See, eh by the time me osanwume say your pikin osas eh don dey control big big people na you go dey dance eh i think you know mandela uh, south africa president na former former one you know mm, mm, eh, eh? Mm, you know say na old man me go don dey tell am say see pale you sit down there do like this let me say man, shut up. mandela. Eh, you know obama. obama. obama Now him be us of a president Now him be say american president. america. i na i don't tell obama say you come come come come control you come come you sit down there wey be say no work wan give iwa gwegun iwa command there eh way. sit down there You go just up i go sit there our own our own good luck iye no tell me say you no know good luck o. Oh. naija president me o come still tell am say e know say na the same water na him dey take baff us e know say e must to pass benin if him dey go in so e must to respect me na him be say go stay for my back me go dey front dey go dey go iye even oshiomhole wey be our own edo edo governor you know her na dat one na our governor we dey talk am for market you don dey do beta beta thing for benin i ah, know dat one well well iye left matter man jam wetin i dey jam you do beta no do beta dat one no be my own my own be say me wan cause her to dey control am you know as they dey do pompi pompi pompi you know dat rubber wey dem dey do mama ayabo do something do something na so i go dey do oshiomhole do something if me come reach las guinness you know say na fashion fashola dey say na him be their governor for there before me enter Eko fashola don go stay for the park wey me go come down Hey. Eh. At attention na him go there. eh. Iye! Oh, Iye! Always <laughs> ah, say baba, always ah, say negbokia eh. Shake am, shake am, shake am, shake. Iye osanwu me say. inú mi dùn fún ẹ o inú mi dùn fún ẹ gan-an ni o just like that ó mà ti darí èkó nìyẹn ó ti wá lọ sẹ́kọ̀ọ́ lásán o ò ń lọ sínú unilag <laughs> ọ̀sàmùzèmé inú mi dùn fún ẹ gan-an. àìná abeg o ah, ah. how many times ti máa ń correct ẹ pé my name na osamume se or osas babe fi yẹn lẹ̀ fi gbogbo yẹn lẹ̀ tí mi ò bá tiẹ̀ mọ bó ṣe ń pronounce orúkọ bìíní ẹ̀ gbogbo àwọn iyọ̀ tó wà ń bẹ̀ yẹn mo ṣáà máa wọ̀n yẹn pé swagalicious endolicious fashionistic babe stylicious mo jẹ́rìí ẹ̀ ìwọ náà ló máa fi gbogbo ọmọge bìíní ọmọge ọ̀bìíní tí èèyàn kankan ò lè fọwọ́ rọ́ sẹ́yìn yes my friend. sori àìná ẹ hmm? ti bá dé laskidis tí bá fi lè wọ laskidis ẹ hmm. wọ́n mọ̀ wípé ọmọge Benin ti wọ town my friend. Sorry, plant money for one. Oh, uh-huh. bad girl. Hey! But I got a feed you back for phone, eh? No, Ala, I trust you, my friend. But, oh, my God, one. Yà mí lẹ́nu. Tó bá dé Èkó, báwo lo ṣe fẹ́ try láti, I don't know, láti lọ sí school. Báwo lo ṣe fẹ́ sort ara out tó bá dọ̀hún. That one a small thing. Ah, Osage. Oh. It's my bank mi ti gbàgbé eh. atm of wey dey pay sharp sharp I, sharp. i trust you no take your talk talk delay me mo ní lecture àwọn àṣọ yòókù later. èmi gan lọ rí ṣàgè. no wahala okay. see you later lọ. all right má pẹ́ o. ga o just like that ó ti darí èkó. sí ọ̀nà. ẹ bọ́dá láìgùn o ìgbà ló ságè. ó ságè ọ̀rẹ́ ẹ̀ yára pa. wẹ́ẹ̀ tó bọ̀ wẹ́ẹ̀ ọ̀wé ni adé di àwọn ẹni eh e ya but dey dey dia na na Osage, where are you no, no, no, no, no verse, no verse, eh? No verse. Eh, to come away when they are mother. You say what in there? You yaro. Oh, na true. Now let me tell eh? eh? Uh, eh, waka carry me come Yaro down down down down Yaro Park. Eh? You know this I work dey be now. Wetin dey happen? Waka gbera eh, ah more ah, like na total ye kopa. We wan see you na me get better news for you. Eh get good news. Dekeni weje. Eh uh, okay okay okay no vex no vex. Eh, waka quick eh waka quick come Yaro you meet me there. Down down. Near there. Okay ide. E pa yen ba ni re o ide ide bamba na. Oh sars, so too worry show show. I dey the background eh can believe you well say well say. all this all this paper nowadays eh they all dey sabi write am well o na upside down everything just be for my eye. comot make i show you something see this man the day yeah. wey i see this man hey this man a pastor o ah when you for sell you go church god punish you. Come on, this man dey chop money beside him as he clean hey. <laughs> on for my front in line don do your yeah, yeah, line. hey. hey. sorry baby yeah first of all eh, go read am finish tell me what you dey inside later sas i go ah, ah. no leave am na jealousy sas i go kill your father. but you do something wey vex me. Who i see anything wey i do you whether he switch you or no switch you in the name of love that it be. ah shebi na you say ma come meet you for the model i come reach there they come tell me say you you no dey get say you dey down down down down yaro e no good na. you know as this our waka dey be na you know that understand at least you don come meet me for here so eh? no um, vex no vex. okay eh, hey, sir me get good news for you. Eh, you talk am i hear you. sir your baby ofas dey go las guineas me dey go eko i dey go gidisi oh, dey <laughs> go take walking or knowing what happened. na that na be the good news. Eh na. For SARS eh. You no dey feel me. Me dey go last gitty. Eh, they almost for SARS don. Eh? For SARS. I swear eh. Vasa no say that kind news don come tell me for here so eh. I no go wait for you. Uh -uh. So na bad news now. No. Ah, why you dey yarn like this now? I no go yarn like this. Wetin come happen to me? You no dey feel me. Eh, I no fit you. Ah, no be so see eh. As I dey so, I don't get admission go go go university for for for Eko. The university they go for Lagos. Ah. Uh, Wetin happen to Unibe? Well, money for No Sunny Aye. Eh, not be I want to follow me once. Eh, Sunny Aye nya. He us. I no lie you. Why? Ah, he hard well well. Na that I go read that place too. now. All those school boys there wey they eye go just go just open like this like torchlight. He hard. Sage eh, I swear, no man fit be like you for my life. You don't know, no man. Oh, nothing compares to you for my life na why you dey yarn like this. dey pay dey pay dey pay me. money for westonia eh no be that one say i wan come see you i wan make you arrange pay for me eh ma say arrange myself eh buy enough bags so that if i reach giddies dem go dey feel me say osas oh, don come na wetin i come see you for be that. see uh, between three people between me you and god you know say say say say say bar no be my problem eh? but the problem be say the kind thing you go dey wear now dem come dey look you and come be like ah e go hard o e go hard well well i fit come see ask school finish now if i ask you now say when you go call if you tell me say go be like three months before i see you again. before nkan. you see wetin i dey talk now now i never even talk and finish you don dey reply no see am you dey hear me so i uh, i go come dey see you for last gidi make you know say. no no that no possible na no na see you no fit come gidi so see you know wetin eh if me don dey miss you me wan feel you me go come beside you no need to come last gidi you leave that one me go dey come beside come see you na you know because of your work you know that kind thing. pay me e pay me you know why e pay me because love big as the love big reach so na so the big love i get for you be pay me well well. ẹ kù yìí no be so. so eh? so so. i love you ma come so. pay me no wahala. give me the money give me the money. hey Festus Festus Lare Lare. my baby sake my baby i trust you i swear i fit die for you. Uh, how far that buy who share for money wey I say me me woman where e dey. thirty that one you no shaman na you no shaman. you no understand me my money wey we share this morning wey I say me hear me own my own where e dey. yeah I don give chairman money. God go punish you. you dey give chairman ba you dey give chairman ba o go kill you dey craze. sage. why you no take my ba enter enter chairman no give me back say I don close am before I open am eh before I open am eh go put my bag for me so that wire you wetin happen. na because of the law i get for him make me slap her na no vex osas eh other na matter that no be matter abema wey you come sit down for here god bless you i no really happy o i no happy like that o make no be like say this thing o. agbo ekpe ori. i no dey share the love o. epa dọ́mọ o ọ̀sà. yàbọ̀ yìnbó yàbọ̀ yìnbó yàbá yàbọ̀ yìnbó yàbọ̀ yìnbó yàbá yàbọ̀ yìnbó yàbá yàbọ̀ yìnbó. sẹ́ló ẹ̀ ló kílódé kílódé ń bolo ń lọ. àti kó yàbá náà. yàbá mọ́tò tó ń kó àwọn wèrè máa tó dé oníbọ̀sẹ̀ wíìdì wèrè ọ̀fẹ́ ni lọ́ọ́ dúró fún mọ́tò tó ń why the follow me like that na come you think i no dey hear yoruba ó ṣẹlẹ̀ ni ah, ó ṣẹlẹ̀ your mama not wearing. wey they worry you yes ìsàlájà your mama wà wèrè wey dey worry you come. I'm already bukú here. ẹ rí. come look me na see me now. i be princess for benin na i be royalty for benin no follow me talk like that oh. ẹ don't see. I don't fi bàbá ẹ̀jọba kan kò ní dáa fún ah! àbọ̀lọ́ ní burúkú ni ẹ ni dábàá kóòsì kan là ń lọ tapọ̀ ọ̀tún ni àwọn tó ń kówó ẹ̀rẹ́fẹ́ dé ó ṣí ni do you now say on sophia die for your village wey come be like masquerade na me come dey talk to wey come dey tap like or you dey talk like oh, tapenta machine you dey craze. oga oh, wait make i map your face make e make e make the water dey comot for for for your eyes and your toto. you dey kọ́kọ́ kọ́kọ́ ó break na how much na how much. ok oya oh, tó bá ń lọ oya hundred naira wọlé pẹ̀lú hundred naira. iye náà ah, hundred naira go yaba no na thirty naira i tell you na for the new every job na thirty naira i must pay you thirty naira. i will i will i will slap your face o you dey craze for <laughs> you dey craze for head so make i tell you something so say you be jjc for lagos if you want to enter thirty naira twenty naira na ọ̀tọ̀ na ọ̀tọ̀ la here your space na na different place go to that place you go go enter my eh, brt if you get ten naira sef you go enter am e dey great christmas day na free o come for christmas day na free dem go carry you this one hundred naira tell me waka yawa go go you go me deja mene mene mene you go know you go know you go know you go know. não gosto de sapato de Seco. Seco. Wetin dey happen for kiddies so? For this Eko, for this kiddies. Now they look me. Bros, now. There's someone here who enter uh, Fashola bus. I dey go Unilab, but they say I'll oh, go here, but before I go Unilab. Uh, eh, yeah. Uh, I, I want buy ticket. Uh, 70 naira. the correct guy, take. Give me one. Eh? I like your video. Where say? Eh? Where say? Ah, where say? You know, I be royal, so I be princess for Benin. Uh. You dey too mounted. Uh. No worry, I'll give you my number later. Wo dey yarn. na wèrè o. ọ na dị aino Usas, usas, gangalicious usas, and delicious babe. I swear that you be my babe. You be my correct babe, I know the one and only ọmọge tó ò lè fọwọ́rọ́ sẹ́yìn níbí ni. ṣe when you dey psych me i dey feel you badly mo feel etí ò dání àyìnà. kí ló ń how Lagos now. sorry ngbà tí mo dé èkó when i enter last, Lasidi sẹ́yìn eh, everybody bow They know say royalty don come They know say princess don come They know say osas tó wà born to rule don come bí mo ṣe ń lọ báyìí wọ́n kàn bow ni your highness your royal highness your royal highness ah ah More n represent badly ah but e no still easy ṣá. kò easy bí báyìí náà wá kàn ń rú mọ́ Money, kò easy jàre what's up alpha pẹ̀lú registration ẹ̀. mo ṣe parí registration mi hey my love i'm happy for you olúwa ṣeun that's good. kí ló wá ṣẹlẹ̀ sí wẹ́ẹ̀lì ah mo kàn relax sí cool sport mo ń enjoy ara mi àwọn èèyàn dẹ̀ ń worship mi wọ́n ń wò mí lọ́tún lọ́sì wọ́n ń bá ọ. ọlọ́run ní jẹ́ kó parẹ́ pẹ̀lú fàájì ẹ ṣáàjọ nítorí ọlọ́run ẹ mọ̀ pára gangan lálẹ́kọ̀ọ́ ẹ má bẹ̀ kó jẹ́ o ṣé mo pẹ́ kó bàjẹ́. iná yìí sàbí máa ń bẹ̀ sọ̀rọ̀ létà ṣùgbọ́n. ó bàjẹ́ tí ẹ ṣáàjọ speak to you later. we go dey yarn later no worry máa gun ẹ later you no worry we go talk later eh? Eh, kí iye for me eh? bye. Hi, ẹ mọ̀lẹ́ ọlọ́run ó ti dùn i swear to almighty god jọ́n torí ọlọ́run ẹlẹ̀ jọ́n torí ọlọ́run má bínú o ṣètìrí bó ṣe ń strolling tó ń bọ̀ lọ́kàn ẹ̀ èmi jókòó síbẹ̀ ẹ̀ má bẹ̀rẹ̀ sí fojú fọ́lù ẹ̀ mo ń fojú fọ́lù ẹ̀ mo ń wòye pé kèsà wàá ṣà mẹ́gọ̀ síbì kan má ní pé òkè tó bá ti máa mẹ́gọ̀ síbi tó bá mẹ́gọ̀ sí o èmi á kàn fún ẹ ní approach yẹn ṣùgbọ́n bó ṣe wọ́n bó ṣe jókòó síbì ah mo ní thank god thank god it's better for me kì í sáré make approach yẹn ẹlẹ ọmọ kan tó trip yín pa ẹ jù ṣá sórí dressing yẹn <laughs> ó ń pa mí kú bí ọtí ọlọ́run ọlọ́run jọ́ntúrí ọlọ́run yorùbá máa ń sọ wípé má kọjá mi olùgbàlà kì í ṣe orin àkúnlẹ̀kọ òmùṣẹ́ nípò kì okay. let me just approach kí kò gbé súnmọ́ ẹ. ìjẹ́mẹ́ o ìjẹ́mẹ́ o bros abeg wait you be student. Me? No, because you no fit to be student like this. Eh, Let me eh, see ah, ah, I be student Ọlọ́run gbogbo ọ̀nà ló gbà wá. A combine gbogbo ẹni. Mo ṣe English, Yoruba at Islamic engineering papọ̀. Ah. Ọlọ́run. Ape ape ape ape ape ma ask you question beg. Eh? You want toast me? Eh? Abi you don't toast me? Abi you dey toast me? Which one you dey do for inside? ẹlẹ́wàá gba ìyọ̀ náà you are too intelligent ah combine hands gbogbo ẹ̀kọ́ àpọ̀ náà ni kíkọ gbé sí ẹ báyìí. go back go back go back when you no when, when you no wan go work transformer you no fit to do that one na. Eh. oh yes because see ah, eh the eyes wey God give you these two ugly eyes wey I dey see so they no dey work so my one advice eh kí o mú ojú yẹn pluck am comot for your socket eh make you wash am throw am because e no dey work because if you open your eyes well well to loud, la ojú dada you no see me you no see say na royalty dey your front abi you no see say na princess dey your front come out, tell you if you no know me ma tell you my name eh orúkọ tèmi ni osas eh swagalicious endalicious gagalicious fashionistic stylicious ọmọge of benin eh see am eh me don dey para seriously you dey mad abi you dey craze oh so you no know say ororo no dey fade and you no know say obo no dey go transfer. shut up ìyá àtọ́pọ̀ ẹ̀ iṣẹ́ ọrùú ẹ̀ azẹ́ you a bloody ẹ̀pà who tell you say ọba no dey go transfer where akara dey ọba dey go rotate ọba dey rotate you dey craze because i dey just dey look you you you just dey form you wan form for me na me you wan form for oh, onise osinwi you dis you dis botanical papaya you are bloody orangutan you know do you know what orangutan is ọ̀bọ ọ̀bọ ọ̀bọ ọ̀bọ ni ọ̀bọ you dis bloody bloody Benin artifact you are bloody effigy. Right. I know, I know, bros. Hey, eh, come here, come here. Come, come, come, come. Hey, eh, come. hey, eh, hey, bros. Hey, Now I tell you, it's where you don't know. I think as I see you, I could feel blend you. <laughs> but you didn't do you. My mouth is smell. My mouth is smell. Oh, see, my, my mouth is smell. Open your mouth. Open your mouth, may I spit inside? Open this. <laughs> Same to you. Now, nǹkan tó ń and we pay the person where they stand before you Don't bear sorrow. sọ̀rọ̀ not náà ń fresh bone nínú ọgbà yìí next week ni matriculation tó bá díjọ́ wọn máa pè ní matriculants you understand ẹ̀hẹ́n tó bá fẹ́ pẹ́ nínú ọgbà yìí tí o bá fẹ́ ka sọ ẹ́ di lubricant <laughs> tó ṣe tán yí ní unipetrol sọ̀rọ̀ mi yẹ try láti dá àyàn mọ̀ sọ̀rọ̀ mi yẹ watch out for the logo. <laughs> Ah! ṣé gèrè. Ah! tó tẹ o Hey, ah, God, I beg. Mo buta you. Mo buta you. I say, Epa, Orwe. Wèrè, wèrè, wèrè, wèrè. Proper wèrè. Mad person. Hey, imagine. Uh, ah, meme, menusas, meme. Uh, ah, I must to deal with this guy. Mo ní láti fi hàn pé princess ni mí, royalty ni mí. Imagine since i enter this Eko eh na so so bad belle people they follow me you can imagine. báwo ni kí ló ṣe wà tí bọ̀bọ̀ yẹn tẹjọ́ ń pariwo mọ́ra yín. na wetin busybody dey call you okay wetin happen eh which of your uh, eh eh call abeg since i enter dis gidis eh na so so bad belle enemies they follow me up and down so therefore all my enemies delete. Oh dé when you èmi wá fa wàhálà mo kò rí pé wà tí bòbó yẹn jọ ń pariwo mọ́ra yín ni báwọn ọkùnrin campus dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn tó bá ti rí pé ọmọge kan ó ṣẹ̀ṣẹ̀ dé ó lọ dá jókòó wọ́n máa ti rí pé jẹ́jẹ́ sí ni ìsọkúsọ ló máa bá sọ nǹkan tí mo wá bẹ́ẹ̀ sọ nìyẹn. sí mi ò ẹ sí mi sí sí sí mi sí insult for this èkó sí mi just sí insult ẹ wọ́n sí ẹgbọ́n ni rẹ̀ yìí that kind thing that thing dey toast me. ó toast ẹ. yeah. ah fresh bone ah sori bó ṣe máa ń ṣe nìyẹn. ó sì gbọ́ ní rẹ̀ má dà wọn lọ bó ṣe máa ń ṣe nìyẹn hmm? to bá ti rí pé ọmọge kan ṣẹ̀ṣẹ̀ wọ campus ó máa máa bá sọ̀sọ́ kú sọ báyìí má dà wọn lóhùn Sandra lórúkọ tèmi kí lórúkọ ẹ. orúkọ mi ni osanwumese iponwonsa osas for short okay. the only swagalicious gagalicious and delicious stylicious fashionistic ọmọge Benin princess royalty underline. <laughs> Eh, inú gbogbo tó sọ sílẹ̀ yẹn ó dà pé ọ̀sáàsì ẹ̀ lèmi máa rí dìmú ṣé o máa kí n pẹ̀lú ọ̀sáàsì. ó wà òkè ó wà òkè. Eh, ok um, accountancy lèmi ń ṣe course wo ló ń ṣe. Eh, accounting. oh course kan náà la jọ ń ṣe that means pé class kan náà la jọ wọn máa wà. all ah, right that's good ó wà òkè. hostel wo ló wà. Erelu room twenty four. ok àdùkẹ́ lèmi wà room forty seven hmm? <laughs> ah, ọlọ́run mo láìkí mu rẹ gan-an ah. ó ah, dùn wò lójú bàjẹ́. princess ni mi ò bí ní princess princess wey get too much swag òun ni mi. èmi náà rí i. Eh, royalty. ẹ eh, má bínú o but ṣé kò wíwo jù lọ́rùn ẹ ṣé kò jẹ́ kọ́rùn máa ru ẹ. come you want dey finger my brain. ah ah no. why you dey yarn ọ̀pá you don dey vex me o. má bínú má bínú. ah o sọ dada o tún fẹ́ fẹ́ bàjẹ́ you dey vex me o. osas osas seselicious dey delicious. gagalicious. gagalicious. endalicious. endalicious. stylicious. stylicious. fashionistic ọmọge bìnní. ẹ ṣé mo lè ní nọ́mbà yẹn. oh okay. Mm-hmm. zero eight okay. two four. okay. three two. okay. seven one. mm eighty. okay <laughs> màá fi ẹ̀ ṣe gbọ́n. mo ṣe láìkẹ́ all right princess nìyẹn. <laughs> princess osas. hey, <laughs> eh, ah, this one be the only correct ngbatingbati girl wey i don see for these giddies all other ones na wèrè wèrè proper wèrè. Eh, mo wan enjoy o, Mako. I'm just begging. I will call you back ẹ mo ti ṣe bis mi yeah come in I'll call you back. Ayide. Eh? Ahelo. Ah, ah. ah, Kí ló ṣe? as in <laughs> ojo clown as in <laughs> o oh, look so stupid sorry sorry sorry but go but but <laughs> yeah you're so funny good mo ti enjoy school seriously anyway i say this is room twenty-four other side nothing ti party so you can please excuse me <laughs> sorry. ẹ eh, làwọn ìjà ni wait wait wait kàn kàn kàn kàn ask you something kàn na to me you dey talk to no i ask again na to me you dey talk to oh so na me you don dey abuse i funny i i be clown i be i no do you anything wey dey abuse me o eh wait o no ma finish my talk wait see me look me from head to toe eh so you know they feel royalty eh you know no say na princess na im stand for your phone. you no know eh you know they feel me eh see eh my name na osanumese ikponsa osas the only swagalicious and delicious fashionistic gagalicious stylicious babe ọmọge benin eh and by the way eh i be bona fide student of this school and you see eh this kaba this room wey you dey see so this kaba eh na him be where i go dey crash for this last gidis take that gbẹ o who worry eh? eh. ẹgùn ẹgùn a o wá gùnù ẹ eh. no talk to me o ìdè yẹ no talk to me no no bá mi sọ̀rọ̀ àtọ̀ ìdè see am see person see leg Hello, mommy. Pamílẹ́rìn, báwo ni? Ṣé wàá okay? Mommy, I'm not fine. Mi ò fine rárá, I'm not okay. Mommy, ṣé nǹkan tí mo bẹ̀yìn àti Popsi sọ nìyẹn? Mo sọ fún yín pé mi room. I don't want to share anything with anybody. Pamílẹ́rìn, Pamílẹ́rìn fara ẹ balẹ̀. Ìwà tẹnitẹ́jọ́ máa ṣí àyàrá lórí yẹn. Hell no. Oh, ọmọ máa sọ fún ẹ pé ìwà tẹ̀yìn kọ́ máa jọ ṣí àyàrá ni. Ọmọ Nàìjíríà ló wà yìí, ó ń láti lẹ́yìn bí wọ́n live pẹ̀lú èèyàn kò ṣe pò kàn máa dá gbé ìwọ nìkan throughout tó máa déra ẹ mọ́lé ó láti mọ bó ṣe ń báyàn gbé. mummy ẹ wo nǹkan mo kàn wá nínú yàrá tí mo kàn rí girl kan tó wọlé mummy tẹ bá rí bí girl yẹn ṣe ó dàbí wèrè. ó kàn múra bí idiot actually thought pé bóyá ó lọ fún party kan. later ló ló sọ fún mi pé òun ṣe clown pé student lòun apájọ máa máa sun ni hell no. pa mí lẹ́rìn-ín fara ẹ balẹ̀ kí nǹkan tóun wá lè tó ẹ lọ́wọ́ me please do something mo le lè gbé pẹ̀lú irú èèyàn báyẹn. wo jẹ́ kí n sọ kínní kan fẹ́ àmọ́ mo máa sọ fún ẹ ni tó tá a bá ti sọ fún ẹ o máa yarí. o ṣọmọ ìpè wíwálé ẹni purpose so o láti take it easy now. okay i'm sorry about that mom but ah god. tó bá ti fara ẹ balẹ̀ sí. tó parí ẹ̀kọ́ ẹ̀ tán ó mọ̀ wàá lè take care property bàbá ẹ̀. ìwọ ìwọ àtẹni ẹlẹjọ máa máa ṣe ẹrú mi take it easy o màá máa pè é later. mo ẹlẹ́. be a good girl. Mom. Bye. Mom. Can't leave with her. Sam. Eh? Sam. And I know say na that conductor wey wey wey push me for for for Ojota na na he break my ear yet? See me see wahala conductor wey me no know from anywhere Don't just they push me up and down they dey abuse me. See I don't la ye egui eh all these Yoruba people una never know uh, una never know so sad that time iye làwọn ẹgù mm, ẹgù ìkọyè. iye pọ̀ wọ́n sọ ọ́n. Um, má bínú bí mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ it's just that bó ṣe wọlé <laughs> sorry kò lè olùfọ̀ ni ó ti pẹ́ tí mo ti máa <laughs> sorry Sha. anyway you you're most welcome kí ni orúkọ ẹ lẹ́ẹ̀kan yẹn náà Ozaweze Ibeze. Mm. ọ̀sán mẹ̀sẹ̀ ìpọ̀nwọ́sàn eh? ọ̀sán mẹ̀sẹ̀ ìpọ̀nwọ́sàn osas for short. osas okay uh, mo prefer osas. pè mí osas. pamẹ́rẹ́ lorúkọ mi. Oh. <laughs> Ah, ah, I talk her now nígbà tí mi náà kọ́kọ́ wọlé mo notice pé oní beads lórí that means royalty nìwọ náà that means princess nìwọ náà but kíní kan ni wait wait wait wait No say your own princess eh? your own royalty eh? all lele me na be say go dey my back me go dey front because na me be the leader you understand so that everybody go dey level you know na. <laughs> um, os osas osas bead kọ lélẹ̀ mi ò dé kí n ṣe ọmọọba i'm not a princess rollers ni wọ́n máa fi ń roll bóyá lace wig Brazilian hair um, Indian hair àti any kind of lace wig. <laughs> okay uh, uh, Ankara wig nǹkan then Guinea brocade wig too even apoche wig. Oh yeah, you don't know those ones. <laughs> Eh, no worry, I go blend you. I go blend you so that you, you go there like me, no worry. Give <laughs> be my friend, Nana. Eh? This is don't be like beats come soft. I, no, okay, I don't like people touching. No, me they look and save like no, beads. It's beads. It's soft. Oh, it's soft. Okay, anyway, nice meeting you. Uh, okay, all right. hey, ah, ah, eh, see down, baby. um, <laughs> Mickey, me, and that's Nikki. You give her a name. So tell you give her a name. Mickey. And Nikki. Mickey, Nikki. Mm. Mm-hmm. Okay. <laughs> okay, nice meeting you. kíláàsì wa lówó ní. ẹkún lọ́wọ́ èmi o ẹ̀dá ṣọ̀pẹ́. ẹ ẹ ẹ ẹ mo na wan break you don dey craze no you no one better for na gene gene gene generation what dey worry these people abẹ mad ní ẹ ṣeré ni ẹ ẹ jọlọ ṣé ẹ ní respect fún royalty fún princess kò lè dùn mí fún yín now because most of you ẹ ní royalty blood ní fẹ́ǹsì ẹ̀ mọ bó ṣe rí stupid people. And what is the cause of the Ewo lo si. Ewo lo lọ́jà òyìnbó? In my class? Ah! Uh -uh. This is a total misuse of your undeserved freedom. As a matter of fact, some of you don't deserve to be among of this institution. Jealousy, Yewa. Ah, ah, a total misconception and misuse of your malignation in the wrong direction. As a matter of fact, your senses are totally marinated. Ọpọlọ yín ti yòrò. For your information, I will be teaching you accounting. So let me orientate you, freshers that you are, and bloody jump jambites on what you need to know about accounting 103. And so God help you the first time you don't understand it. You fail. Abeg gbọ́ mi. Then go fail. fail. Then go fail. Accounting 103.